díẹ̀díẹ̀ ó ti ẹ̀ pé ìyàwó ẹ̀ pé kó wá jẹun àbígbà tó yẹ kó ti jẹun láti jẹta. <laughs> òkèlè hmm? dábàá ẹni pé o mú orí tó ṣe fún mi ṣá hmm. èmi débi ti ń pa. <laughs> ọ̀rọ̀ ẹ ti wáyé mi bí ó ṣe wá ń jẹun yìí ẹ̀yin méjèèjì ẹjọ́ sí lọ́kọ-láya ni lọ́fìn Tokyo kọ́ wá farabalẹ̀ kó kí ìmọ̀lẹ̀ ò gbá ọ ó gbá ọ hmm. kẹ lè bímọ tẹ bá bímọ sí bíbá a máa lè ṣe némi everything a lè máa lọ bó ṣe yẹ kó lọ. ọ̀kẹ́ náà dáa bó ṣe fi ṣe jẹun yẹn ká fìṣẹ́ sun wọn mọ́ ká fìṣẹ́ bímọ ká fìṣẹ́ tọ́. àwọn ọmọ tán fìṣẹ́ bí gangan àwọn ni wọ́n gírètì jù láyé. kí ló bẹ̀yìn parọ́ ìṣẹ́ náà fi bí inú ìṣẹ̀lẹ̀ ṣe wà dé sí ìṣẹ́ náà fi bí ìmọ̀lẹ̀ wòlé tó ń jẹ tó ń jẹ lásán pàdé nírìn kò kì í jẹ inú ìṣẹ́ ló ṣe wà dé sí. níjọ́ tó bá máa ṣe inauguration fún mi pé mo wọlé as a president of this country hundred. ṣé ẹlọgbẹ́ ilẹ̀ ń bá ti bọ̀bọ̀ ìjẹ́. lọ́nà wo. nígbà tí èjì tí yín tẹ́yìn bá ṣe ní fílìm bó ṣe máa dá fún yín òun ni ìmọ́lẹ̀ náà fi máa máa rò pé tayé òun ṣì máa dá. aa ah, kó bẹ́ẹ̀ ni. ẹ̀yin lẹ́ ń ṣe. a sọ pé ìmọ́lẹ̀ ẹ ìpín fàwọ̀rajà káwá ní bí ìmọ́lẹ̀ ṣe wà yìí o ìmọ́lẹ̀ ló jókòó yìí o mo kàn mú yọngi lù wá pé kó jòkó ta ló máa mú ibi tó ti máa mọ pé àwọn obìnrin wọn ní àbòsí lọ́wọ́ wọn mọ tán ṣe o ta ló máa mú. àmàmú yọngi lù. máa ń ah! kẹ́. ọlọ́run sẹ́ orí tó kẹ́ ọmọ tó kẹ́ orí ọmọ yẹn á mi. Ah, ọ̀hún náà mà sọ pé àṣẹ ni wọ́n ń kẹ́. Eh, àṣẹ ni mí. Ah,